action. alágbóyin ti dé ẹ rọgbọ ẹmu yàn ẹ rọgbọ ẹmu yàn. alágbó èyí mi kẹ́mi wálé bí. yé yé màbínú sórí ìpolówó tèmi fáńfáń mi tí mo gbọ́ tí wọ́n fáńfáń yẹn tó ń polówó káàkiri tiri tiwọ́ ẹ̀yìn tí máa gbọ́ ẹ yé tó bá mi tún polówó yẹn polówó. ẹ rẹ̀ gbé mú yàn. sí o sí o. kò sí wàhálà sọ sọ tàgbé wa. èwo wà ń tẹ̀ mí. ó dúró kí yín àyìn ìkọ́nà ọmọ jẹ́ ológun ẹkún. Ah, rárá sí ọ̀dà kun o. sórí sórí ọ̀pọ̀lọpọ̀ lomi wà ọ̀pọ̀lọpọ̀ lomi wà nílé ayé tó jẹ́ wípé tó jẹ́ wípé wọ́n ṣe wà yìí wọ́n mọ bí wọ́n ṣe ń polówó ọjà irú àgbo wo lẹ fẹ́. ilé ah, eh, eh, ìṣàlẹ̀ lélẹ̀ àbí ọ̀pẹ́ yìí. Ah, ọ̀pẹ́ yìí ni o. ọ̀pẹ́ yìí eh, tí máa yà gbé wọ́rọ́wọ́. wọ́rọ́wọ́ lẹ́yà. Hmm, bẹ́ẹ̀ni síkọ̀. ẹ ra gbé mú yàn. alágbo yìí ti sọ. gbàgbó o sáńwò mi bá wọn. ságbó ló fẹ́ rà ni àbí ìkànnì dákun bá ń gbé fún owó àgbo mi two hundred naira. mọ́wọ́ àgbo bá mọ́wọ́ àgbo. sí ò wá sí. ẹ nígbà tí mo ti wá màgbó tán báyìí gẹ́gẹ́ bí ìpolówó tí wọ́n fáfáyà tó ń polówó ẹ tú aṣọ la kí òun fáfá mi kí n kí n gbẹ́nu. ní kíni ṣé ìwọ wèrè ah, ah. torí yín ò burú ah, mò ń polówó pé ẹ mu ẹ mu àgbo ká ẹ mu yan o ẹ ọ láyà lọ́ọ̀dẹ̀ ni. tí máa láyà lẹ́ẹ̀dẹ̀ nǹkan. ó sì lọ mu yan àyà rẹ bá gbọ́wọ́ mi jẹ́ máa lọ. ó dà pé ó dà pé òórí wèrè rí ó dà pé òórí wèrè rí kó tó omi mi ni tí mi are you kidding me mi otu tún de o o ó ń mi mi a ẹ mà ní mo ebúkú sọ ẹnu ah, ẹ ní kú lọ́jọ́ sunday o ẹ ní kú láláyé o ah, ṣe rí èmi fáwọn mi fáwọn mi tó tọ́ lèmi fáwọn fáwọn kẹ́mi ẹ̀bọ̀ ti rí tiwẹ̀ yìí tí mò ń lọ ni mò ń gbọ́ ìpolówó yẹn látọ̀nà jíjì ẹ àgbo ẹmu yẹn o ẹ àgbo ẹmu yẹn o ẹ àgbo ẹmu yẹn bẹ́ẹ̀ ṣé wò mí èmi fẹ́ràn kéèyàn mu yẹn púpọ̀ jù. bẹ́ẹ̀ ni tiẹ̀ rí bẹ́ẹ̀. mo bá gbo alàgbo ká ló bá sọ̀kalẹ̀ fún mi ló bá ta àgbo fún mi ló bá ń bèrè owó lọ́wọ́ mi náà ah, agbónímùsùn èmi fáńfá mi mi ò tí ì múyàn là ṣé ò ní múyàn ni ah, oh, ṣé ò ní múyàn ni ah, ṣé ò ní múyàn ni. ṣé ló mú jẹlé fara ń falẹ̀ ń mi bóun ṣe ń polówó tiẹ̀ nù. àbí yóò ẹ̀ múyàn ọ̀rẹ́ mi bọ̀ lọ sí ẹ̀ máa jà. bí ní sìn ẹ̀ bá dọ́jà ọmọ ọmọ pọ ilé ẹja pọ o mo ti máa ṣe tèmi náà nù. so ibi tí ẹ polówó ni. ọjà mi lẹ́nu o ẹbí mo pọ̀ kẹrẹ ẹja gbọ́ ẹja ọ̀pọ̀ ẹ ẹ ní fíìmù ẹ ní fíìmù rárá ìwọ ń polówó pé ẹmu ẹmu àgbo ẹmu yàn ìwọ ń polówó ẹbí mọ jẹjá ti pọ̀ bẹ́ẹ̀ bàbá mi tó ń rẹ̀ wò láyé màá kó gbẹjà lórí bẹ́ẹ̀ ní kékeré ẹwọ bí ẹwọ bí ọmọ tí màá gbẹjẹ mu yàn o mo kí mo yẹ ẹ ẹ ẹ ẹni sọ̀rọ̀ bá sọ̀rọ̀ ẹ ẹ ẹni sọ̀rọ̀ bá sọ̀rọ̀ ẹ yọrọ ni kí n mú yàn o.